kí ló ń wọ́n bá mi ṣe wọ́n bá mi ṣe don't say you are coming please. Hmm? Okay. Okay. yẹ àbí you ṣe wà mẹ́rin ló dání pé wá jẹ́ kí n ìlú àbúyọ̀ mo máa ṣe yìí máa ṣe tó máa ṣe yìí fi pẹ̀fúm sí pé ìpínjẹ́ máa sinmi. hello. hello. ah kí ló dé mọ́mì ẹ ń tètè gbé kọ́ ni ẹ̀ dẹ̀ gbé dẹ̀ dákẹ́ ẹ ló mọ́mì. ṣé dáadáa ni. àdùpẹ́ kí ló ṣe yín pàtí mo rí pé gbé kọ́ọ̀lù ẹ̀ dẹ̀ tún dúró síbẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ṣé àlàáfíà lẹ wà. àdùpẹ́ lọ́wọ́ ọlọ́run fóònù yẹn ni ò gbádùn. ojoojúmọ́ lè ra fóònù kò gbádùn. ẹ ẹ lè gbé báyìí kò ní fẹ́ sọ̀rọ̀ mo ṣáà rí i pé ó ti ń sọ̀rọ̀ ó dúró bíi second no problem ṣá mo ní kí n kí yín ni akúpalẹ̀mọ́ akúpalẹ̀mọ́ oṣù tuntun èdè ní thirty ọ̀la thirty first àmín today is thirty first right yeah by tomorrow yeah tomorrow is first ẹ máa lọ sí. ayọ̀ àbàlásíà láti wọnú ẹ̀. àmín jésù. ìwà ṣe lóṣù ayọ̀ fún gbogbo wa. àmín mo ní kí n kí yín ni mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe mo ní kí n kọ́kọ́ bá yín sọ̀rọ̀ náà màá bá yín sọ̀rọ̀ later. okay. yes ma màá bá yín sọ̀rọ̀. ah Tolúwa ni mí grandma said thank you for the other day wọ́n lè ṣe ọjọ́ ètí ṣe yes ma ṣe ń gbúrò àwọn ọmọ yín. ìyá tí àná wà ṣọlá ń kọ́. làáfíà ló wà. àti ìyàwó ẹ̀ tó mọ̀ ẹ́. bẹ́ẹ̀ ni o. it is well màá pè é later ẹ ṣé mà bye for now. yes okay. yes ma. Toluya. I am coming. If anybody, if they like, the people restrict my page. We are going to talk. We stand nothing but the truth, okay? I'm coming. Let me quickly do what I want to do. I'm coming on Baba Mohbad today, very, very soon. I've been praying since the morning, but um, that one is not everybody business. I just want to call my mommy and I want to record because whatever you are doing right now, you got to record because a lot of people they are looking for way to eliminate you. They bring you unnecessary things. You know, you understand me. So we got to do some things openly. You understand me? So some people say ah, they don't have a relationship. They are critical. But bá ti I àwọn àgbàlagbà tó bá ti ṣe ìyá ẹ ò lè ṣoríire. occultic people don't come for me. Okay, we are coming. bad, father the Berekete. Good job. Baba wa Berekete. God bless you. Okay? So I'm coming. All right? <laughs> we need more good people in our nation. We say no to bad thing. Your money cannot buy God. You okay? You cannot bribe God. Nobody can bribe God. I am coming. I just want to call my mommy and for you to know those of you that say ẹ bá ti ṣe bí ìyá ẹ nìkan you better gbogbo nǹkan tí n bá ṣe ló ìtumọ̀ anything tí mo bá ṣe lórí social media have it meaning I'm coming for Baba Mohbad bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àtẹ̀yìn olórí burúkú kan mò ń bọ̀ mi ti dé ẹnì kan bá máa wò wá máa sọ.